president Tinubu Bọ́lá Tinubu olú olúwa bá mi sọ nǹkan kan ẹ̀mí olúwa ń sọ fún mi wípé hmm? oore ọ̀fẹ́ wà fún yín o ẹ̀yin tẹ́ ń darí wa lọ́wọ́lọ́wọ́ láti mú kí olúkálukú wà ní àyè rẹ̀ olúwa bá mi sọ. So, pé kí haúsá wà láyé ẹ̀ kí yíbo wà láyé ẹ̀ kí middle belt wà láyé ẹ̀ kí eh, niger delta kí wọ́n wà láyé wọn kí yorùbá kó wà láyé ẹ̀ bàbá bàbá mi lẹ jẹ́ o bàbá mi lẹ jẹ́ nínú olúwa bàbá ọmọ a máa bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ẹ lọ ṣe àtúnṣe sa ọ àtúnṣe yẹn dẹ̀ máa bẹ̀rẹ̀ láti inú ilé yín báyìí èkejì ṣé rí ọmọ yín lẹ́gẹ̀ yẹn ọlọ́run ò pé o gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá àwọn ìtọ́ni tí ọlọ́run fún mi ni mò ń bá yín sọ o gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá gbogbo ibi tí haúsá fúlàní bá jókòó sí. Si, gbogbo àwọn tẹ́ ẹ fi ṣe sẹ́ríkì tẹ́ ẹ fi jọba ní ilẹ̀ Yorùbá ẹ lọ pe àwọn CID àwọn SSS kí wọ́n ṣọ́ gbogbo àyíká gbogbo ibi abatíọ̀ gbogbo ibi tó ti ń tajà ẹ máa rí nǹkan àwọn ìjà nǹkan ìjà olóró gẹ́gẹ́ bí ìrántí Ọlọ́run fi wọ̀n mí láti àwọn tó lépa ẹ̀ sẹ́yìn tó fi wà ní Kútọ́nù wọn ì tí ì jáwọ́ lọ́rọ̀ rẹ̀ àwọn tó lépa ẹ̀ sẹ́yìn yẹn wọ́n ń ṣe agbódegbà fún àwọn fúlàní nípa ẹ̀ ẹ̀mí ọlọ́run sọ fún mi lọ́wọ́lọ́wọ́ pé wọ́n ń sọ mo sọ ní last week sunday pé wọ́n ń sọ olúwa lòun lòun dá bẹ́ẹ̀ òun á torí nǹkan kan mú nǹkan kan jáde òun á sì ọlọ́run ní òun á torí nǹkan kan mú nǹkan kan kúrò olúwa ní kó máa fàdúrà ràn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ènìyàn ńláńláńlá lórílẹ̀‐èdè yìí ọlọ́run sọ fún mi pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ bẹ̀ sí máa tọ́jú àwọn ènìyàn olúwa ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ bẹ̀ sí máa tọ́jú àwọn ènìyàn tí ẹ ò bá ṣe é gẹ́gẹ́ bí ohun tí olúwa fi wọ̀n mí mo rí pé àwọn ìjì kan wọ inú ilé yín àwọn ìjì yẹn dẹ̀ gbé yín jáde ẹ ò padà wọlé mọ́ a gbàdúrà fún orílẹ̀-èdè amẹ́ríkà fún ìbò tí wọ́n fẹ́ dì fún ìbò wọn tó ń bọ̀ lọ́nà káwọn wàhálà kan má bàa ṣẹlẹ̀ torí mo rí pé wọ́n ń pa ìran àwọn ènìyàn dúdú bẹ́ẹ̀ náà àwọn ìran ènìyàn dúdú ń pa ìran àwọn ènìyàn funfun ẹ jẹ́ á o ẹ jẹ́ á gbàdúrà ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó wà lọ́hùn-ún ẹ gbàdúrà ẹ gbàdúrà sí èyí ẹ dìde láti gbàdúrà fún ilẹ̀ Amẹ́ríkà fún ilẹ̀ Amẹ́ríkà ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀ hmm. àwọn bàbá wa kan níjọ àpòsílẹ̀ wọ́n máa ń kọrin kan látijọ́. Mm mo gbọ́njú bá orin yẹn ní 1968 ó ní ilé ayé kì í ṣe tiwa ẹranko ló ń gbé bẹ́ẹ̀ ilé kan bẹ́ẹ̀ níbi tẹ́ranko kù sí ilé mímọ́ títí láé gbàtà wọn mímọ́ wọlé gbogbo àṣẹ obìnrin ìfàyàlùyà kò ní já yín bọ̀ bàbá <laughs> àwọn wòlíì ọ̀run mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé o tí n bá ń sọ fún yín pé nínú àwọn ọ̀run inú bàbá Akíndayọ̀ mi ò dùn mò ń parọ́ fún yín o inú bàbá Akíndayọ̀ mi ò dùn inú bàbá ò dùn ẹ lọ ṣe àtúnṣe tó ní èrò ẹ má gbé iṣẹ́ ìránṣẹ́ ìjọ rìdíìmù yẹn lórí kọ̀máṣá ẹ jọ̀ọ́ olúwa ti sọ pé àwọn àṣírí kan yóò tú yóò tú yóò tú yóò tú yóò tú yóò tú. Yóò tú adúpẹ́ fún ọjọ́ míì ọjọ́ ayọ̀ ọjọ́ ńlá ọjọ́ rẹ ọjọ́ ìbùkún tí olúwa tó ti pèsè sílẹ̀ fún wa láti bá bàbá wa ẹni àmì ẹni àmì róró ẹni ọ̀wọ̀ bàbá wa prophet dr joshua olùṣègùn adébáyọ̀ sọ̀rọ̀ ní èyí tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún 2024 gbogbo yín lè máa rí i pé ó pẹ́ tí a ti bá wọn sọ̀rọ̀ ìgbà tí ọlọ́run fún alẹ́ rọ̀fẹ́ láti bá wọn sọ̀rọ̀ was second of January year twenty twenty four which was a Tuesday eh, lẹ́yìn ìgbà yẹn ọ̀nà pọ̀ oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ bàbá fúnra wọn eh, iṣẹ́ àdúrà lọ́tún lọ́sì eh, àwọn kan tó wá láti lóyìnbó tó wá fún bàbá ní ẹ̀yẹ àmì ẹ̀yẹ tó fún wọn ní award láti Canada àwọn kan láti Southern and Eastern Africa àwọn student union ní African countries bíi méje ló tún wá ní first Sunday àwọn kan láti Canada ní January then second Sunday uh, last Sunday twenty eight of January àwọn kan láti African countries wọ́n tún wá àfẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run fi àmì hàn ó ń fi ògo hàn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ àti ìràwọ̀ ẹ̀bẹ̀ sáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àdúgbò pé wọ́n fún wa ní oore ọ̀fẹ́ láti bá bàbá wa nínú Olúwa sọ̀rọ̀ lónìí tó jẹ́ ọjọ́ kìíní oṣù kẹta gbogbo nǹkan tó ti sọ náà ló ti wá sí ìmúṣẹ àwọn kan ti sọ nípa pé ọdún tuntun twenty twenty four ó máa jẹ́ ọdún tó ní ooru wọ́n ní pé oòrùn máa ràn pé ká fi àdúrà ká fi ṣọwọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run pé kí oòrùn máa ràn débi pé àwọn ìletò kan máa laná ní ibi àti nílùú òyìnbó wọ́n tún jẹ́ àwọn iṣẹ́ kan pé àwọn nǹkan àbàmì kan máa ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé gbogbo yín lè rí nǹkan tó ṣẹlẹ̀ ní Dubai recently tí omi tó dìde tí oríṣiríṣi kan ṣẹlẹ̀ àwọn orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan náà èyí tó tún ṣẹlẹ̀ ní Gaza náà láàrin Israeli àti àwọn ará Palestine gbogbo ẹ̀ náà ni bàbá ti ní ká gbàdúrà sí pàápàá jùlọ l'Amẹ́ríkà lẹ́ni olùwàfẹ́tẹ́ ni wọ́n tún sọ àwọn nǹkan tuntun ká lè mọ ibi tí a máa fojú sí bàbá God bless you so much sir ẹkún ọjọ́ ìní sá àníká béèrè sàbí kí ló dé tó fi jẹ́ pé ó pẹ́ díẹ̀ ká tó tún rí yín sá láti January gbogbo April ẹ̀ eh, gbogbo February la fi ń wáyín wáyín tí kò sí àyè kí ló fà á sà ẹ má bínú sà. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bíbélì náà sọ pé àwọn tá à ń tọwọ́ ẹ̀mí ṣamọ̀nà hmm. ó ní àwọn ni ọmọ ọlọ́run hmm, ìdarí ẹ̀mí lọ báyìí ṣe báyìí hmm. gbégbèsè báyìí òun ló pọ̀ jù fún wa kì í ṣe bóyá wípé àwa náà téèyàn tọ́lọ́run bá ti pèèyàn ní wòlíì ó gbọ́dọ̀ máa wá time fún ọlọ́run hmm. láti lè bá ọlọ́run sọ̀rọ̀. time fún ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ni àti hmm. pé kọ́lọ́run náà lè bá wa sọ̀rọ̀ hmm. níwọ̀n ìgbà tá a bá bá sọ̀rọ̀ ọlọ́run náà bá wa sọ̀rọ̀ ká má kàn jẹ́ asọ̀rọ̀ má gbèsè. gẹ́gẹ́ bí rédíò gẹ́gẹ́ bí rédíò sọ àwọn nǹkan tó ń fà á nìyẹn àgàgà ẹni tí ọlọ́run bá pè ní wòlíì ẹni tí ọlọ́run bá pè ní wòlíì ó gbọ́dọ̀ máa wà nípa ti ọlọ́run always ó gbọ́dọ̀ máa wà nípa ti ọlọ́run àwọn nǹkan tó fà á nìyẹn hmm. ṣùgbọ́n ká tó ká tó lọ nínú gbogbo bàbá wa máa yọ̀ nígbà yí ẹ̀ hmm. ó máa ń kọrin kan gbogbo àgbáyé ló dẹ̀ mọ orin yẹn mọ́ bàbá a ní ọpẹ́ ló yẹ ọ́. Oh bàbá olóore ìyìn ògo yẹ ọ́ ọlọ́run wa òsánà yẹ ọ́ ẹ ṣé o bàbá mo fi ògo fún ọlọ́run mo gbé ọlọ́run ọ̀run tó ní ayé àti ọ̀run ọlọ́run tó ní àwọn áńgẹ́lì àwọn àgbààgbà mẹ́rìnlélógún ọlọ́run tó ní àwọn ẹ̀dá alààyè àti àwọn ogun ọ̀run rẹ̀ hmm. ọlọ́run tó ń ṣàkóso ọ̀run àti àkóso gbogbo gbogbo ohun tó dá pátá mo fi ògo fún lọ́pọ̀lọpọ̀ àti fún oore ọ̀fẹ́ àti àánú tí a rí gbà ní hmm. ọwọ́ rẹ̀ so bó ti rí nìyẹn. dáàdì sá oríṣiríṣi nǹkan tí ẹ sọ ló dàbí pé ó ti wá sí ìmúṣẹ pàápàá jùlọ ọdún yìí bó ṣe rí àwọn èèyàn wà nílé wọn kígbe ooru then kò tún wá síná gbogbo ẹ̀ kàn ṣáà rí bákan bákan ẹ̀ẹ́dẹ̀ sọ àwọn kankan ní àwọn èjì kan máa jà bí ká fàdúrà dá wọn dúró ní àwọn orílẹ̀-èdè káàkiri káàkiri ǹjẹ́ kí la tún lè ṣe nítorí pé bá ṣe wà ń sìn ṣe ló dàbí pé àwọn èèyàn ebi ń pa wọ́n èèyàn dàbí pé ó fẹ́ mú nílùú yìí ooru tún mú àwọn èèyàn àwọn èèyàn tún rí lò kí ni àwọn èèyàn fẹ́ lè ṣe nínú irú àsìkò báyìí kí n tó lè fèsì sí ohun tí ẹ sọ yìí yes sir sorry sir ẹ jẹ́ ká kọ́kọ́ sọ ohun tí ọlọ́run bá wa sọ so nínú àwọn ohun tí ọlọ́run bá wa sọ ni mo fẹ́ hmm. bá wa sọ mi ò ní fi kún mi ò sì ní yọ kúrò ń bẹ̀ point number one. Hmm ọlọ́run sọ fún mi pé ká gbàdúrà lórílẹ̀‐èdè ní nàìjíríà sir ní nàìjíríà hmm. president nàìjíríà president Tinubu Bọ́lá Tinubu olú olúwa bá mi sọ nǹkan kan ẹ̀mí olúwa sọ fún mi wípé hmm. oore ọ̀fẹ́ wà fún yín o ẹ̀yin tẹ́ ń darí wa lọ́wọ́lọ́wọ́ láti mú kí olúkálukú wà ní àyè rẹ̀ olúwa bá mi sọ pé kí haúsá wà láyè ẹ̀ kí yíbo wà láyè ẹ̀ kí mídúbẹ́ẹ̀tì wà láyè ẹ̀ kí eh, niger delta kí wọ́n wà láyè wọn kí yorùbá kó wà láyé ẹ̀ ọlọ́run sì fún yín ní oore ọ̀fẹ́ yẹn láti ṣe tí ẹ bá ṣe ọ̀pọ̀ àwọn ìjì tó ń jà wọ̀nyí yóò lọlẹ̀ ohun tí ọlọ́run sọ lèmi sọ yìí o hmm, ẹ̀mí olúwa sọ fún mi pé ọmọ mi. Okay òun ti òun fúnrara òun ọlọ́run ti pín orílẹ̀-èdè yìí pé kíkójọ tẹ́ ẹ kóra yín jọ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú gbogbo èjì tó ń jà ẹ̀ ọlọ́run sọ wípé kò lè sí solution ọ̀ǹtì tí ẹ bá mú kí oníkálukú kó wà láyé ẹ̀ kí oníkálukú máa ṣèjọba ara wọn lórí ara wọn. Mm ẹ gbọ́ ohùn ọlọ́run tí ẹ ò bá ṣe é kò lè sí solution tí ẹ ò bá ṣe é kò lè sí solution ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀ ọlọ́run ní ká gbàdúrà àdúrà tí mo sì fẹ́ kí gbogbo ènìyàn gbà mo fẹ́ kí gbogbo kristẹni ó bẹ̀rẹ̀ láti catholic anglican methodist ecoa christ apostolic church kerubun and seraphu celestial church of christ deeper life winner Redeem, Four Square, all churches in nigeria àgàgà ní ilẹ̀ yorùbá ní ilẹ̀ yorùbá hmm. ẹ fi àdúrà ran olóyè Sunday Ìgbòho lọ́wọ́ olúwa sọ kankan fún mi nípa ẹ̀ hmm. ọlọ́run sọ fún mi pé òun lòun dá bẹ́ẹ̀ olúwa ní òun lòun dá bẹ́ẹ̀ ọlọ́run wá pèdè kan fún mi ó ní ṣé mo mọ̀ pé òun fún òun lòun dá ènìyàn ńgbà tóun wá dá wọn tán tóun rí ìwà àti ìṣe àwa ènìyàn ó nínú òun bàjẹ́ ọlọ́run sọ fún mi pé àwọn tó ń lépa ẹ̀ àwọn tó ń lépa ẹ̀ sẹ́yìn tó fi wà ní kútọ́nu wọn ì tí ì jáwọ́ lọ́rọ̀ rẹ̀ àwọn tó ń lépa ẹ̀ sẹ́yìn yẹn wọ́n ń ṣe agbódegbà fún àwọn fúlàní nípa ẹ̀ ẹ̀mí ọlọ́run sọ fún mi lọ́wọ́lọ́wọ́ pé wọ́n ń sọ mo sọ ní last week sunday pé wọ́n ń sọ olúwa lòun lòun da bẹ́ẹ̀ òun á torí nǹkan kan mú nǹkan kan jáde òun á sì ọlọ́run ní òun á torí nǹkan kan mú nǹkan kan kúrò olúwa ní máa fàdúrà ràn lọ́wọ́ hmm. gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì. Mm tá a jọ wà nílànà Jésù olùgbàlà hmm. ní ilẹ̀ Yorùbá tí a wà yìí mo fẹ́ ká dìde àdúrà fún Ọlọ́run ló dá bẹ́ẹ̀ o ṣe rí Bíbélì tá a gbé dání Ọlọ́run kọjá Bíbélì tá a gbé dání Ọlọ́run dẹ̀ jẹ́ kó yé wa wípé ó ní àṣírí òun Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn tòun pẹ̀lú àwọn wòlíì rẹ̀ Ọlọ́run jẹ́ kó yé wa bẹ́ẹ̀. Hmm ọlọ́run lòun lòun dá bẹ́ẹ̀ òun lòun dá bẹ́ẹ̀ mi ò wá mọ́ mi ò ń ṣe ẹbí Sunday Igboho mi ò ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ mi ò ń ṣàbúrò ẹ̀ à ń ṣe dìse mẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run máa ń gbé ọ̀rọ̀ rẹ̀ wá bá mi olúwa sọ fún mi wọ́n ti àrẹ́ǹjì àwọn kan tán tún ní kó máa mọ́ nítọ̀ ẹ̀ ìdí ohun tí mo fẹ́ sọ leléyìí nínú ohun tí olúwa sọ ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba ilẹ̀ yorùbá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó fi ògo fún ọlọ́run o àwọn fúlàní tó pa àwọn ọba mẹ́ta nílẹ̀ yorùbá ó ti mú kí yèyín ṣí ó mú kí yèyín ṣí bó sì gbé ọlọ́run ga nínú ayé ọba wá yẹyẹ mo dúpẹ́ fún ọlọ́run nínú ayé ẹ̀ ọ̀ní ọ̀fífẹ́ ọ̀ní ọ̀fífẹ́ tó pe ìpàdé tó nírònú kábíyèsí ọ̀ní ọ̀fífẹ́ ilẹ̀ yorùbá gbogbo ẹ sì tún máa pe ìpàdé ẹ máa pe ìpàdé tó bá pọ́síbù ìpàdé tí ẹ máa pè. E ẹ jẹ́ kí àwọn tó jẹ́ àgbà àwọn tó jẹ́ akọni nínú àwọn ìránṣẹ́ ọlọ́run lórílẹ̀‐èdè ẹ jẹ́ kan wà ní ìpàdé yìí yẹn kì í ṣe pé mò ń mú ẹ̀yà kan kúrò mò ń dá ẹ̀yà kan sí ẹ jẹ́ kó jẹ́ àgbà ẹ jẹ́ kó jẹ́ akọni nínú àwọn tó jẹ́ lè àfáà lọ́nà Christ lọ́nà mùsùlùmí ẹ jẹ́ kó wà nù pàdé yẹn. ohun tí ó dẹ̀ yẹ kẹ́ ẹ ṣe àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ jẹ́ kí wọ́n gbé àdúrà kalẹ̀ fún ọ̀nà àbáyọ fún solution fún ilẹ̀ Yorùbá ẹ má fi dá àwọn Sunday Igboho àbí Gani Adam àbí OPC nìkan bó gbé ọlọ́run ga o ṣùgbọ́n ó ìtúkù díẹ̀ káàtó gbogbo ibi tí ilẹ̀ Yorùbá bá wà gbogbo ibi tí Yorùbá bá dé tó bá tó bá rí tó tó tẹ́ ẹ bá tiẹ̀ lè ṣe débi wípé kí ọba Ìbíní gan jókòó ìbámadà torí ọ̀nà àbáyọ dẹ̀ máa ṣẹlẹ̀ ọlọ́run dá àwọn kan fún solution lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bó fi ògo fún ọlọ́run ìwọ ìwọ kábíyèsí gbogbo ilẹ̀ yorùbá ṣùgbọ́n ẹ tún máa pe àwọn àgbààgbà ọba àwọn àgbààgbà ọba bó bá ṣe é ṣe é ẹ wá àyè síbi tó bá dáa bíi gbọ̀ngàn ńlá ẹ pé àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ kan sàrànkàn sàrànkàn sàrànkàn kì í ṣe àwọn ọ̀dọ́ tó jẹ́ pé bíi tọ́ àwọn sàrànkàn sàrànkàn sàrànkàn sàrànkàn tó ní ìmọ̀ àwọn pòfẹ́sọ̀ ẹ pè wọ́n jókòó ní ilẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀jọ̀gbọ́n sí inú ìpàdé yìí sí inú ìpàdé yìí solution tẹ́ ẹ̀ expect sà ó máa ṣẹlẹ̀. Hmm solution tí ẹ ò expect ẹ jẹ́ kó ba aláké wà ń bẹ̀ ẹ jẹ́ kó ṣìmọ̀wé of Ondo town kó wà ń bẹ̀ mo fi ògo fún ọlọ́run fún èyí tẹ́ ẹ ṣe o ṣùgbọ́n ó sì kù díẹ̀ káàtó nínú ẹ̀ náà ẹ jẹ́ kí àwọn àgbàgbàgbàgbà ilẹ̀ Yorùbá àwọn Wọlé Ṣóyínká àwọn Ọbásanjọ́ gbogbo wọn ẹ jẹ́ kí gbogbo àwọn governors ilẹ̀ Yorùbá kí wọ́n wà ń bẹ̀ gbogbo yunifásitì tó wà nílẹ̀ yorùbá àwọn student union ẹni tó àwọn tó jẹ́ president wọn ẹ jẹ́ kan jókòó síbẹ̀ solution máa ṣẹlẹ̀ o ẹ tún pe àwọn ọmọ nàìjíríà tó ní fọ́n àwọn ọmọ yorùbá tó ní fọ́n lẹ́ẹ̀kan káàkiri káàkiri bóyá ní brazil lamẹ́ríkà canada gbogbo wọn èyí tó ní airport sí London tó jọmọ Yorùbá ogunlesi ẹ pè gbogbo wọn àwọn àwọn àwọn Ọ̀tẹ́dọ́lá gbogbo wọn bó bá ṣe é ṣe gan bó bá ṣe é ṣe gan ẹ jẹ́ kí president olórílẹ̀‐èdè wa ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ gbogbo àwọn Ọ̀ṣínbàjò ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ gbogbo gbogbo àwọn ènìyàn tí wọ́n lórúkọ ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe ẹ̀yin ọlọ́run lógo ẹ jẹ́ kí ìpàdé yẹn kó láàsìyín fún odidi ọjọ́ mẹ́ta solution máa ṣẹlẹ̀ solution yìí ó ṣẹlẹ̀ ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ń mọ́nítọ̀ Sunday Ìgbòho ẹ̀yin ọba ẹ má gbà fún àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ẹ má gbà fún àwọn ìran Haúsá àwọn ìran haúsá ẹ má gbà fún wọn àwọn ìran fúlàní tí wọ́n ṣàfẹ́ intimidate ọmọ yín Sunday Igboho ẹ má gbà fún wọn o. ìran fúlàní. ìran fúlàní ẹ má ever gbà fún wọn ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá àwọn ìtọ́ni tí Ọlọ́run fún mi ni mò ń bá yín sọ o. So gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá gbogbo ibi tí haúsá fúlàní bá jókòó sí gbogbo àwọn tẹ́ ẹ fi ṣe sẹ́ríkì tẹ́ ẹ fi jọba ní ilẹ̀ yorùbá ẹ lọ pe àwọn cid àwọn sss kí wọ́n ṣọ́ gbogbo àyíká gbogbo ibi abatíọ̀ gbogbo ibi tó ti ń tajà ẹ máa rí nǹkan àwọn ìjà nǹkan ìjà olóró gẹ́gẹ́ bí ìrántí ọlọ́run fi wọ̀n mí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá ẹ gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá kíákíá kíá ní kíákíá kíákíá gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá ẹ gbé ìgbésẹ̀ tí mò ń sọ fún yín yìí ẹ gbé ní kíákíá kíákíá ẹ má fi ṣeré o tẹ́ ẹ bá lè ṣe gómìnà sanwó-olú eh, ogun state Eh, eh, Abiodun govnor oyo state eti eh, ẹ̀ morúkọ yín gọvanọ Ọ̀yọ́ state gọvanọ Ọ̀ṣun state gọvanọ ekiti state gọvanọ Ondo state gbogbo ẹ̀yin govnor ilẹ̀ Yorùbá ẹ gbé ìgbésẹ̀ ẹ rí àwọn nǹkan ìjà olóró amúmiri pé. wọ́n kó àwọn nǹkan kan pamọ́ sí ilẹ̀ Yorùbá ní eréà ibi tí wọ́n tẹ̀ títí wọ ilé àwọn sẹ́ríkì sẹ́ríkì sẹ́ríkì wọn ẹ̀kọ́ lẹ́ o ẹ lọ ṣiṣẹ́ lórí eléyìí gẹ́gẹ́ bí àdúrà tí à ń gbà lójoojúmọ́ Olúwa tú àṣírí Ọlọ́run la ọ̀nà àbáyọ kí àlàáfíà lè jọba ibẹ̀ ni olúwa ti bẹ̀rẹ̀ sí tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí wọ̀nyí president wa mo bẹ̀ yín president Tinubu Olúrẹ̀mí eh, Tinubu eh, Jagaba ẹ má gbà kí àwọn Fúlàní kí wọ́n gàba lórí wa mọ́ torí Ọlọ́run sọ fún mi pé solution wà orí ọ̀fẹ́ wà o láti lè mú pé kẹ́ ẹ ṣe nǹkan kan tí ó mú kí ìrọ̀rùn dé bá àwọn region tó kù regional government regional government ẹ gbégbèsè rẹ̀ ẹ má fi tẹnìkankan ṣe ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ bẹ̀ wá mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ bẹ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ènìyàn ńláńláńlá lórílẹ̀‐èdè yìí ọlọ́run sọ fún mi pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ bẹ̀ sí máa tọ́jú àwọn ènìyàn olúwa ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ bẹ̀ sí máa tọ́jú àwọn ènìyàn tí ẹ ò bá ṣe é gẹ́gẹ́ bí ohun tí olúwa fi wọ̀n mí mo rí pé àwọn ìjì kan wọ inú ilé yín àwọn ìjì yẹn dẹ̀ gbé yín jáde ẹ ò padà wọlé mọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ènìyàn ńláńláńláńláńláńlá ní orílẹ̀-èdè yìí ní orílẹ̀-èdè yìí mo rí pé àwọn ìjì kan ó wọnú ilé ó dẹ̀ gbé yín jáde mo dẹ̀ rí pé kàkà padà wọlé ẹ ò rí lè yẹ wọ̀ padà mọ́ o nínú ohun tí olúwa bá mi sọ ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ a gbàdúrà fún orílẹ̀-èdè amẹ́ríkà fún ìbò tí wọ́n fẹ́ dì fún ìbò wọn tó ń bọ̀ lọ́nà káwọn wàhálà kan má bàa ṣẹlẹ̀ torí mo rí pé wọ́n ń pa ìran àwọn ènìyàn dúdú bẹ́ẹ̀ náà àwọn ìran ènìyàn dúdú ń pa ìran àwọn ènìyàn funfun ẹ jẹ́ á gbàdúrà o ẹ jẹ́ á gbàdúrà ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tó wà lọ́hùn-ún ẹ gbàdúrà ẹ gbàdúrà sí èyí ẹ dìde láti gbàdúrà fún ilẹ̀ amẹ́ríkà fún ilẹ̀ amẹ́ríkà ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀ hmm. mo rí ọgbà àjàrà ńlá kan ọgbà àjàrà ńlá ọgbà àjàrà yìí kò sí ohun tí ò sí nínú ọgbà ẹ̀ ó dẹ̀ wá láti ọ̀run kíní yẹn wá bet ọgbà àjàrà ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń wo map bet bí ọgbà àjàrà yìí ṣe ń bọ̀ hmm. orí áfíríkà ló láǹdì sí nínú map ọlọ́run sọ pé ṣé mori rí mo ni mo rí hmm. ó ní àwọn àrà kan yóò ṣẹlẹ̀ ní ilẹ̀ áfíríkà léyìí tí ò ṣẹlẹ̀ rí ní gbogbo àgbáyé. ó ní tó sì jẹ́ àrà ayọ̀ ó ní ṣùgbọ́n òun olúwa ti sọ fún mi pé ògo ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ ọlọ́run sọ fún mi pé ọgbàjàrà tí mò ń wò yìí pé nǹkan àrà tí etí ò gbọ́ rí tí ojú ò rírí ló wà nínú ọgbàjàrà yẹn ẹ kọ́lẹ̀ àwọn àrà kan máa ṣẹlẹ̀ tí ó jáde ní ilẹ̀ Áfíríkà tí ó mì gbogbo àgbáyé tó máa jẹ́ ìyàlẹ́nu fún àwọn òyìnbó tó máa jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn Amẹ́ríkà Europe Asia ẹ̀kan tí mò ń sọ ẹ sílẹ̀ Olúwa ló fi wọ̀n mí ó dẹ̀ sọ fún mi torí mo rí ọgbà àjàrà yẹn bí wọ́n ṣe ṣe map of the world bó ṣe ń bọ̀ báyìí orí ilẹ̀ Áfíríkà ló wọ̀ bá a ti ṣe fi wọ̀n mí nìyẹn ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀ ẹ̀mí Olúwa sọ fún mi. Hmm pé ká tún gbàdúrà àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ lọ́dún yìí o àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ o tó sì ti súnmọ́ pátápátápátápátápátápátápátá ọlọ́run sọ fún mi ká gbàdúrà onírúurú ìṣẹ̀lẹ̀ tí kì í bá a ṣẹlẹ̀ ọlọ́run ní ká máa gbàdúrà kó òun máa fún wa ní solution sáwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ olúwa ní ká máa gbàdúrà olúwa ní ká máa gbàdúrà mm. ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ ní àwọn àkókò kan ọlọ́run mú mi rí àwọn ìran kan tí mo sọ fún àwọn bàbá wa Adébóyè àti tí olúwa sọ fún mi tí mo sọ fún àwọn bàbá bàbá bàbá wa Adébóyè ẹ lọ ṣe àtúnṣe ẹ ṣe àtúnṣe ṣé ẹ mọ̀ pé mò ń tẹnu mọ́ ń gbà yẹn pé kẹ́ ẹ ṣe àtúnṣe kẹ́ ẹ ṣe àtúnṣe kẹ́ ẹ ṣe àtúnṣe títí wọlé àwọn bàbá Akíndayọ̀mí kẹ́ ẹ ṣe àtúnṣe kẹ́ ẹ ṣe àtúnṣe ẹ ṣe àtúnṣe orí Cupid àwọn tí Ọlọ́run ò pè ẹ mú wọn kúò lórí Cupid kúò lórí ọ̀tà àwọn ẹni tí a ò gbé iṣẹ́ Olúwa lé lọ́wọ́ tí a ò fi iṣẹ́ Olúwa rán tí wọn ò kì í ṣe ní ìpè ọlọ́run ní ká ẹ ṣàtúnṣe wọ inú ilé yín wọnú ilé yín ẹ lọ wá ojú olúwa bàbá ẹ jẹ́ kọ́lọ́run bá yín sọ̀rọ̀ ẹ wá àwọn àgbààgbààgbà nínú ìránṣẹ́ ọlọ́run tí wọn ò tẹnu bọ nǹkan dúdú tí wọn ò tọwọ́ bọ nǹkan dúdú tí wọn ò tẹsẹ̀ bọ nǹkan dúdú ẹ pè wọ́n ẹ jẹ́ kán bá yín gbàdúrà ẹ jẹ́ kán ẹ ti ṣiṣẹ́ ẹ ti ṣiṣẹ́ ẹ ti ṣiṣẹ́ ẹ ti ṣiṣẹ́ ní ọdún kan bàbá bàbá wa Oyèlámì wà láyé mo wà lórí òkè odò ọwá hmm, mo ń gbàdúrà nínú igbó tí wọ́n bí bàbá apostle ayọ̀ babalọ́lá sí ọ́n pe ní igbó níyùn ní odò ọwá ní Kwara State mo ń gbàdúrà mo tún lọ láti inú igbó yẹn mo ń lọ sórí òkè tí bàbá apostle ayọ̀ máa ti ń gbàdúrà lẹ́yìn oko ẹ̀ ibi tó fi ṣe oko sí tó bá ṣoko lọ ooo a lọ sókè yẹn a lọ rẹ̀ síbẹ̀ a gbàdúrà ń bẹ̀ mo lọ ń gbàdúrà ń bẹ̀ yẹn màá kú òbí tán bí sí yẹn inú igbó ibi tán bí sí torí bàbá Oyèlámì ló sọ bẹ́ẹ̀ di power house hmm. ọlọ́run wá sọ ìran ẹnìkan fún mi hmm. níjọ àpọ́stélì ìránṣẹ́ ọlọ́run ni o tẹ́yìn náà mọ̀ ẹjọ́ wá láti ìlú ìjèṣà yẹn ní ilẹ̀ ìjèṣà ẹ̀yin àti ìránṣẹ́ ọlọ́run tí mò ń sọ yìí ẹjọ́ wá láti ilẹ̀ ìjèṣà olúwa bá sọ fún mi pé ṣó orí lágbájá yìí ẹ̀sìn rẹ̀ ó di ọjọ́ alẹ́ o hmm. olúwa ní òun ti rán wá sí ayé lẹ́ẹ̀kan rí ó ṣe mistake ọlọ́run ní òun tún rán wá sí ayé lẹ́ẹ̀kejì ọlọ́run ló ṣe mistake olúwa ní ẹ̀kẹta yìí ló wá sí ayé tóun tún rán wá padà sí ayé ọlọ́run ló tún ṣe mistake ó lóun á kó ṣẹ̀sìn ọjọ́ alẹ́ ẹ̀yin àtẹni tí mò ń sọ yìí ìjọ àpọ́stélì ló wà mo bá gbéra mo lọ sọ fún bàbá Oyèlámì lọ́dún yìí ọlọ́run máa sọ bàbá ọlọ́run máa sọ̀rọ̀ lágbájá báyìí báyìí fún mi níjọ àpọ́stélì pé ẹ̀sìn rẹ̀ ó di ọjọ́ alẹ́ hmm. bàbá ní bẹ́ẹ̀ ni hmm. ó ní yóò ṣẹ̀sìn ni hmm. ó ní kò ní kú bọ̀rọ̀ ó ní ṣùgbọ́n ó máa ṣẹ̀sìn Jesus bàbá ní bàbá wa sọ fún mi pé yóò ṣẹ̀sìn débi pé a máa wá ikú kò ní kú yóò yà ibi tó bá wà báyìí pé kò ní lè dìde dúró pé kò ní lè dìde dúró pé yóò máa yàgbẹ́ síbi tó wà ó ní lóòótọ́ ni olúwa tẹnu rẹ̀ sọ ọlọ́run náà bá wọn sọ ẹni tí mò ń sọ yìí ìjìyẹn ti dé bàbá yìí. Hmm. nílá kàfàkàtà. bàbá mo bẹ̀ yín ẹ lọ ṣe àtúnṣe hmm. ọ̀pọ̀ ló ń gorí ọ̀tà ní ìjọ rìdíìmù tí ọlọ́run ò pè é tí ọlọ́run ò fi iṣẹ́ rán tó sì jẹ́ ní òkùnkùn ni wọ́n ọ̀pọ̀ ìyàwó àwọn ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ pásítọ̀ pásítọ̀ níjọ rìdíìmù tí ọlọ́run ò pè tó jẹ́ pé ẹni òkùnkùn làwọn ìyàwó wọn bàbá ẹ lọ ṣe àtúnṣe láti inú ilé yín sà bàbá bàbá mi lẹ jẹ́ o bàbá mi lẹ jẹ́ nínú olúwa bàbá ọmọ a máa bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ẹ lọ ṣe àtúnṣe sa ọ àtúnṣe yẹn dẹ̀ máa bẹ̀rẹ̀ láti inú ilé yín báyìí èkejì ṣé ẹ rí ọmọ yín lẹ́gẹ̀ yẹn ọlọ́run ò pé o ìkẹta ẹ gbé àwọn ìgbésẹ̀ kan nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn mo fẹ́ jẹ́ kó yé yín gẹ́gẹ́ bí ìtọ́ni ọlọ́run tó wá fún àwa gbogbo àwọn ìgbésẹ̀ torí májẹ̀mú iṣẹ́ ìránṣẹ́ yẹn òun ló provide gbogbo àlùmọ́nì àwọn adùn májẹ̀mú iṣẹ́ ìránṣẹ́ yẹn lọ́wọ́ ẹni tí a gbélé lọ́wọ́ hmm. ibẹ̀ ni odò májẹ̀mú yẹn ti ṣàn sí inú ayé yín orí ọ̀fẹ́ májẹ̀mú yẹn òun ló sọ iṣẹ́ ìránṣẹ́ yẹn di adùn hmm. gbogbo ẹ̀. Eh, ẹ kúkú lọ tún rẹ́gísítà ṣe gbogbo ohun tẹ́ ẹ rìdímà kínní kan ẹ lọ yí padà sí rìdíìm. rìdíìmà yunifásitì. ẹ lọ yí padà sí rìdíìm. bàbá ẹ lọ ẹ má lísìn sí ohun obìnrin. bàbá ẹ jọ. ilẹ̀ ti ṣú. ilẹ̀ ti ṣú. Mm àwọn áńgẹ́lì wọ́n ti expect yín níjọba ọlọ́run ní orókún sí yín o torí ọmọ ìjọba ọlọ́run ni yín ẹ má jẹ́ kí ohun ayé yìí kó tilẹ̀kùn mọ́ ìjọba ọlọ́run mọ́ yín lọ́wọ́ ẹ jọ bàbá ẹ jọ bàbá ẹ jọ bàbá mo fẹ́ kẹ́ ẹ rántí pé ẹni tí odò májẹ̀mú rẹ̀ ṣàn wọnú ayé yìí ìgbà tó fẹ́ kú kò máa mú nǹkan kan lọ àwọn bàbá mọ́sí orímọládé wọn ò máa mú nǹkan kan lọ àwọn bàbá àpọ́sọ ayọ̀ babalọ́lá wọn ò máa mú nǹkan kan lọ wọn ò tiẹ̀ di ayé mú wọn àwọn bàbá tí mò ń dárúkọ wọn àwọn àgbàgbàgbàgbàgbàgbà nínú iṣẹ́ olúwa nídìí àpòsólú church wọn ò mú nǹkan lọ wọn ò máa di ayé mú bàbá bàbá ẹ lọ ṣe àtúnṣe láti inú ilé yín sí gbogbo pẹpẹ sí gbogbo pẹpẹ redeem sí gbogbo pẹpẹ redeem sí gbogbo pẹpẹ redeem mo bẹ̀ yín bàbá mo bẹ̀ yín bàbá mo bẹ̀ yín mo fi ọlọ́run bàbá mo fi ọlọ́run ọmọ mo fi ọlọ́run ẹ̀mí mímọ́ mo fi bẹ̀ yín ẹn tí brọ́dà yín náà tó jẹ́ bàbá wa Kúmúyì tóun náà bá lè máa ṣe àtúnṣe àwọn àjàgà kankan tí wọ́n ń gbé kalẹ̀ àwọn òfin òfin ènìyàn tí kì í ṣe ti ọlọ́run táwọn náà ń ṣe lọ́wọ́lọ́ ẹ ṣe àtúnṣe bàbá ẹ ṣe àtúnṣe ẹ má fọmọ yín ṣe pásítọ̀ o ẹ má fọmọ yín ṣe pásítọ̀ o ẹ má fi àwọn ọmọ yín ṣe pásítọ̀ ẹ lọ yọ àwọn ọmọ yín kúrò èyí tẹ́ ẹ bá fi ṣe pásítọ̀ ẹ lọ yọ kúrò ẹ gbé àwọn ẹni ẹ̀mí sí orí pẹpẹ àwọn ẹni ìpè àwọn ẹni ìpè àwọn ẹni ìpè ẹ má fi àwọn olówó ṣe pásítọ̀ ẹ má fi àwọn tó ní ọrọ̀ ṣe pásítọ̀ tí ọlọ́run ò pè bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ kí iṣẹ́ ìránṣẹ́ yẹn lè máa wà títí nígbà tí jésù olùgbàlà bá pè yín sọ́dọ̀ tí ẹ jókòó sí inú ìtẹ́ bàbá lọ́run kí iṣẹ́ ìránṣẹ́ yẹn kó lè máa wà tí tí torí <laughs> mo gbàdúrà fún yín bàbá hmm. mo gbàdúrà fún yín ẹ máa dé ọ̀run nǹkan kan kò ní já yín bọ́. àmín jésù kristu. agbára obìnrin kò ní já yín bọ́. àmín jésù kristu. ohùn obìnrin kò ní já yín bọ́. àmín jésù kristu. gbogbo agbára obìnrin ìfàyàlùyà kò ní já yín bọ́. àmín jésù kristu. gbogbo àṣẹ obìnrin ìfàyàlùyà kò ní já yín bọ́. àmín. bàbá <laughs> àwọn wòlíì ọ̀run mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé o. tí n bá ń sọ fún yín pé nínú àwọn ọ̀run inú bàbá Akíndayọ̀mí Òdùmú ń parọ́ fún yín o inú bàbá Akíndayọ̀ mi ò dùn inú bàbá ò dùn ẹ lọ ṣe àtúnṣe tó ní èrò ẹ má gbé iṣẹ́ ìránṣẹ́ ìjọ rìdíìmù yẹn lórí kọ̀máṣá ẹ jọ̀ọ́ olúwa ti sọ pé àwọn àṣírí kan yóò tú yóò tú yóò tú yóò tú yóò tú yóò tú kò mú inú èmi ọmọ yín dùn gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ ti ṣe fún ọlọ́run lórílẹ̀ ayé wá jẹ́ ọjọ́ alẹ́ mo bẹ̀ yín sà bàbá mo bẹ̀ mo fi Kristi bẹ̀ yín mo fi ọlọ́run bẹ̀ yín ẹ ṣe àtúnṣe ẹ ṣe àtúnṣe àwọn bàbá wa kan níjọ àpòsílẹ̀ wọ́n máa ń kọrin kan mm. látijọ́ mo gbọ́njú bá orin yẹn ní 1968 ó ní ilé ayé kì í ṣe tiwa ẹranko ló ń gbé bẹ́ẹ̀ ilé kan bẹ́ẹ̀ níbi tẹ́ranko kù sí ilé mímọ́ títí láé gbà táwọn mímọ́ wọlé gbà mímọ́ wọlé wá o olúwa jọ̀wọ́ ká mímọ́ wọn gbà táwọn mímọ́ wọlé. bàbá mo fi kristi jésù bẹ̀ yín mo bẹ̀ yín o <laughs> torí àwọn ìṣẹ̀lẹ̀ kan yìí tún máa ṣẹlẹ̀ o àwọn ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀ kì í ṣe ìjọ redeem nìkan o ọlọ́run fẹ́ wú àwọn àṣírí kan tí yẹ o tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ káàkiri gbogbo ìjọ rẹ̀ hmm. gbogbo ìjọ ọlọ́run fẹ́ wú àwọn àṣírí kan ó fẹ́ fa àwọn gbogbo nǹkan tú kúrò nínú ìjọ rẹ̀ nínú ìjọ tó fi ọwọ́ rẹ̀ dá sórí ilẹ̀ ayé ìjọ tí ọlọ́run fi ọwọ́ rẹ̀ dá láti inú ẹ̀mí rẹ̀ hmm. láti inú ìmájẹ̀mú rẹ̀ kì í ṣe jáde díìmù nìkan <laughs> ṣé èsì kan á jẹ́ ń bẹ̀rẹ̀ <laughs> Celestia Ajembe, the apostolic church kan jẹ́ ń bẹ̀ àṣírí wọ̀nyí ọlọ́run máa wùgbà yóò wù tí gbòǹgbò tí gbòǹgbò àdúrà kan tí mo máa ń gbà àwọn tó ti mọ ọlọ́run nígbà táwọn àṣírí tó bá bẹ̀ sí ń tú kọ́ máa padà sínú ayé kọ́ máa padà sínú ayé bàbá mo bẹ̀ yín ẹni orí rẹ̀ bá ẹni orí rẹ̀ bá kún òní wá bàbá orí yín kún ni ọlọ́run ṣe ń sọ pé ẹ jẹ́ kó ń bá yín gẹ orí yín bàbá mi ò tó pèwé fún yín o ọmọ yín mo jẹ́ ṣùgbọ́n ẹ̀mí olúwa rán mi sí ọlọ́run ọ̀run rán mi sí. míníkà. ẹ ni tí mo fẹ́ràn mo fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ ẹ wo bàbá wa ọlọ́wẹ̀rẹ́ kò dín nǹkan kan mú nígbà tó fẹ́ kú. míníkà. àwọn bàbá yẹn wọn ò tiẹ̀ jáyé wọn ò enjoy ayé tí wọ́n wà wọn ò enjoy kò wọn ò dín nǹkan kan mú bàbá gbé inú ìrẹ̀lẹ̀ títí títí bọ́rọ̀ ọmọdé wá dọ̀bálẹ̀ bọ́rí àgbà wọn á dọ̀bálẹ̀ bí wọ́n rẹ́ni tó jù wọ́n lọ wọ́n á dọ̀bálẹ̀ bí wọ́n rẹ́ni tí ò tó wọn ìránṣẹ́ ọlọ́run gan wá dọ̀bálẹ̀ ìyẹn làánú president CAC fi ṣe mí nígbà tí bàbá tó kúnlẹ̀ fún president CAC tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ sí ta owó tí mo rẹ́rìn pé ah! ọlọ́run ooo. Ah, ìkúnlẹ̀ yìí máa <laughs> ó ti àfẹ́ẹ̀tì ọjọ́ alẹ́ o <laughs> so bàbá ẹ mo hmm. bẹ̀ yín mo bẹ̀ yín mo bẹ̀ yín mo bẹ̀ yín ẹ wú òtítọ́ jáde ẹ jẹ́ hmm. kójú kó ti èṣù ẹ wú òtítọ́ jáde nínú ìjọ rìdíìn ẹ jẹ́ kójú kó ti èṣù ẹ má bo ohun tó yẹ gbogbo èpò. epo burúkú burúkú èpò burúkú burúkú tó mi iṣẹ́ ìránṣẹ́ ẹ wú síta. kí ọlọ́run ọ̀run kí ọlọ́run akíndayọ̀mí wá gbé òtítọ́ padà. ẹ wú irọ́ ẹ wú èké ibẹ̀ jáde ẹ wú òkùnkùn jáde kúrò nínú ìjọ yẹn mo rántí ọdún kan tí bàbá sọ pé tóun bá lọ sí ọgbẹ́ òsínjọ rèdè pé ogún ọdún lé ní wọ́n máa sìnkú ni torí pé wọ́n ní àwọn ẹni òkùnkùn ló pọ̀ bẹ̀ jù báwọn ẹni òkùnkùn. bàbá ẹ wú gbogbo àwọn gbòǹgbò gbòǹgbò kí gbòǹgbò àwọn jésìbẹ́lì ẹ wú wọn jáde ẹ wú wọn jáde kúrò ní iṣẹ́ ìránṣẹ́ yẹn kó tó di pé ẹ jáde kúrò láyé ẹ lè ṣe é ẹ lè sọ̀rọ̀ kí ọ̀rọ̀ yín má múlẹ̀ dandan ni torí olórí ni yín ẹ̀yin ni kí wà lọ́wọ́ ẹ̀ ẹ̀yin lọ́lọ́run fi ṣẹ́ran ẹ jọ̀ọ́ bàbá mo bẹ̀ yín mo fi Kristi bẹ̀ yín mo fi Kristi bẹ̀ yín mo fi Kristi bẹ̀ yín mo fi Kristi bẹ̀ yín mo fi Kristi bẹ̀ yín mo fi ọlọ́run tó ní ọ̀run àti ayé ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn mo fi ọlọ́run tó mọ iye erùpẹ̀ ilẹ̀ iye erùpẹ̀ ilẹ̀ tó mọ iye rẹ̀ <laughs> ẹ̀rí pé ọlọ́run mo yẹ erùpẹ̀ ilẹ̀ òun ni mo fi bẹ̀ yín hmm. mo fi ẹni tó ní ọgbọ́n tó ṣàkóso ọgbọ́n tó ṣàkóso ìmọ̀ tó ṣàkóso òye mo fi bẹ̀ yín mo fi ẹni tó ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti òpin ohun gbogbo mo fi bẹ̀ yín òun ni ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣe àtúnṣe tó ní òtítọ́ tó lérò ẹ ṣe ẹ fi ìgboyà ẹ fi ìgboyà Kristi ṣe àtúnṣe ẹ ṣe bàbá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tíjọ yẹn ní ẹ kò lè rí ìjọ yẹn ó jẹ́ àwọn nǹkan tí Ọlọ́run bá mi sọ hmm, ẹ jọ ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ ìyẹn hmm. kọjá lọ bẹ́ẹ̀ <laughs> Ọlọ́run fẹ́ mi ìlú India. ọlọ́run fẹ́ mi ìlú India. India. mo rí ọwọ́ ìsọjí agbára kan. ní ìlú India ó le gan-an. mílíkà fàkàtìrà kàtìrà. mo rí pé òmìrán àti àwọn ẹranko òkùnkùn tí wọ́n ń pàṣẹ káàkiri gbogbo ilẹ̀ India wọ́n tẹríba fún ìsọjí tí mo rí ọlọ́run fẹ́ mi ìlú India. India India àwọn tó rí ìmọ́lẹ̀ wá pọ̀ ju àwọn tí ò rí ìmọ́lẹ̀ <laughs> kí nìyẹn ti súnmọ́ tí ilé ń bẹ̀ o ọlọ́run fẹ́ mi ìlú India ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ àwọn president kan ní Asia tó lórúkọ tó lórúkọ ẹ̀kọ́ lẹ̀ kì í ṣe nǹkan tó pẹ́ mọ́ wọn ò ní sí lórí ilẹ̀ alààyè àwọn president lórúkọ ní ilẹ̀ Asia tó lórúkọ wọn ò ní sí mo ní olúwa kí ló dé <laughs> ọlọ́run ní pé ìkan nínú wọn fẹ́ da yérú pé kò dẹ̀ tí tó àkókò wọn ọlọ́run pé káyé ó dàrú òun fẹ́ mú kó fún ara òun ẹ̀kọ́ lẹ o mo mọ̀ ọ́ nìkan fẹ́ sọ síta ni o hmm. ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ àá agbàdúrà ní ilẹ̀ yorùbá ìjì ìjì ìjì ìjì kọ́lọ́n kò dá dúró ká gbàdúrà yẹn ìjì ìjì kọ́lọ́n ní ilẹ̀ yorùbá hmm. kọ́lọ́n kò dá dúró àá tó pray àwọn àrá àrá tó lè máa sán tó lè máa mú iná jáde à lórí ẹ̀ hmm. ìjì bẹ́ẹ̀ àrá ara tọ́n tọ́ndà tó lè máa sá ká máa bá iná jáde káfí káfí bó so ó jẹ́ àwọn kan tí ọlọ́run ọ̀run sọ fún mi. dáadé ẹ má bínú sá inú wa dùn nítorí pé olúwa fi oríṣiríṣi kan hàn ọlọ́run kò kò kò kò jẹ́ káwa lásán bẹ́ẹ̀ mo fẹ́ gbé yẹn padà sí ọ̀rọ̀ redeemed christian of god ní sá pé nǹkan tó ṣẹlẹ̀ ní ibẹ̀ láìpẹ́ àwọn èèyàn ń wò pé báwo ni ó ṣe di wípé ẹ wọ́n ní èèyàn kan lọ ó ṣaláìsí nínú ìjọ nínú ìjọ yẹn èèyàn tó wá ṣaláìsí ó wá jẹ́ ẹni tí wọ́n ní ó ní ọrọ̀ tó dẹ̀ fọ ọrọ̀ ẹ̀ tó fi ṣe àwọn nǹkan ńláńlá nínú ìjọ ìgbà tó wá fọ̀rọ̀ yẹn tó fi tún nǹkan ṣe wọ́n ní kò tẹ̀ tó kú gan pé ń sanwó kwaya ó bá wọn kọ́ ilé ó bá wọn kọ́ ìjọ òun náà jẹ́ni tó ní bank ó ní ọrọ̀ ajé tó pọ̀ ó kọ́ yunifásitì ilé ẹ̀gàn tó kọ́ ilé alárànbarà tó kọ́ bíi ten billion ó ṣẹ̀ṣẹ̀ kọ́ ní december kò tí gbélé yẹn ju thirteen days gan lọ tó mú dangote ẹni tó lówó jù ní ilẹ̀ èèyàn dúdú ó mú wọbẹ̀ àti ọ̀tẹ̀dọ́lá kan tẹ̀ wá báwọn jẹun kan wò bí lẹ́yìn tóbi tó gbogbo lẹ́yìn remote control ni ó wà ní Queens Drive nìkòyí ó wá travel wọ́n fẹ́ lọ wo nǹkan kan wọ́n fẹ́ lọ wọ́n pé wọ́n ti fẹ́ lọ ṣe fàájì pẹ̀lú helicopter tó ń wọ̀ bóyá wẹ́dà yẹn ni ò dá sà helicopter yẹn ṣáà ó forí ṣọpọ́n òun ìyàwó àtọmọ kú ó wá jẹ́ pé lẹ́yìn ọjọ́ bíi mélòó kan bíi ọ̀sẹ̀ méjì wọ́n ní ìyàwó olùṣọ́àgùntàn fẹ́ ṣe bẹ́ẹ̀ di sixtieth lóòótọ́ nínú bẹ́ẹ̀dẹ̀ ìyàwó yẹn nìkan dìde ìṣẹ́jú kan fún Habatu Igwe kan fi ṣèrántí fún pé ó gbìyànjú ó dá sí ìjọ ó dá sí NGO tòun náà bọ̀ lẹ́yìn yẹn fàájì tí ìyàwó olùṣọ́àgùntàn wá ṣe ó ní agbára sọ pé olórin gan tó ń pè wá sí orí pẹpẹ olórin tó ń pè wá wá jẹ́ olórin ayé táwọn èèyàn wò bí a ṣé ó tún dáa kí ìyàwó olùṣọ́ àgùntàn tún máa ok ẹ olùṣọ́ yẹn ní pẹ̀lú ìyàwó ẹ̀mí tó ti ń kọrin ní wọ́n ti ń dùn tó ti ń kọrin fún ìyàwó ẹ̀mí báyìí. ó pè ní my pity little thing ó ń kọrin fún ìyàwó ẹ̀mí ní ìjọ bẹ́ẹ̀ So stand by me, sir. But I tell you that I still do justice to this one. As the past stands. things and wọ́n sọ̀rọ̀ àwọn dibi ọmọkọ hip hop fún yahoo láti fi pọ́n yahoo lé níwájú àwọn ọmọ ìjọ bí inú ìgbéyàwó ìgbéyàwó ń ṣe ìgbéyàwó ń ṣe bẹ́ẹ̀dì tó ní arìnrìn tí gbogbo èèyàn dẹ ó wá jẹ́ ibi orin kan tó wá kọ pẹ̀lú olórin ayé ló wá ba ọ̀yàn lẹ́rù pé kí ni ó fà á tẹ́ pé ìyàwó máa tí olórin ayé ló wá kọrin níbi flavour ló ń kọ nísìn olórin ayé. pastor flavour run the stage with celebrant pastor dr cd biamade. Ogba Bola sir. Only how much is money sir? Bowling, bowling sir. Premium or nothing sir.

ìrà tó ń wo ìrà pásítọ̀ ni àtẹni tó ní uba rírí wọn nínú ìjọ ni sir pásítọ̀ wọn mú ṣe sí undefeated undisputed sir unopposed sir only just no nothing only premium or nothing premium or nothing sir only now you know sir bẹ́ẹ̀ ni sir agbábọ́là ayọ̀ òjìtó yes sir ìyàwó olùṣọ́àgùtàn sà wọ́n dẹ̀ níbi ẹni tó kú yìí ó kú pẹ̀lú ìyàwó ó kú pẹ̀lú ọmọ nínú plane crash àwọn èèyàn á ń bèrè pé ṣé nínú ìjọ ṣé kò yẹ kí wọ́n tẹ̀ sọ pé kí wọ́n sún kínní yẹn sẹ́yìn dàbí kó tẹ̀ sọ pé afagilé káàtẹ̀ fi mọ́ọ̀nù àbí ṣé àwọn kan tó wá sọ pé ah, since don ti plan ẹ̀ ah, ó yẹ kán ṣe ìgbà tó dẹ̀ kọrin yẹn ọkọ̀ wà nínú bẹ̀ tó náà wo ìyàwó ẹ̀ tó ń jó pẹ̀lú flavour sir nínú ìjọ redeem náà ló ti ń ṣẹlẹ̀ sá ìyẹn mo ṣe ní ká wá gbà tí ẹ torí bí two years ago lẹ ti ń fún bàbá Adébóyè ní message ìkan tẹ̀wá tẹ fún ọ message tẹ sunkún gbà yẹn pé kí wọ́n change kan ṣe nǹkan kan so ìgbà tí message yẹn tí wọ́n wá ń sìn wọ́n ní ah, ká mú ilé wá sí iwájú yín sá with total honour sá. èmi ò tiẹ̀ mọ̀ pé mo fẹ́ kọ kan orin yẹn wá sí mi lọ́kàn. mo jẹ́wọ́ Jésù Kristi wípé òun lọ́ba mi mo wá rìrì síwájú ìtẹ́ agbára ìyè mi ẹni tó mórísun mi kí n tó dẹni ìtẹ́wọ́gbà ìjìnlẹ̀ ìfẹ́ àtòvaratì tó kú kémi lèye. <laughs> bíbélì wí pé ó lé mi mọ àwọn àgùntàn tèmi ó ní àwọn àgùntàn tèmi sì mọ̀ mí